نعم نعم وإن شئت رأيته فاسقا يتعمق بثلاثين دينا بثلاثين ألفا إلى النار بلون وإن شئت níbi kìí ṣe pé bọ́yá ó ṣeé ṣe kó ríro isani tí ń tari tí ń tari sínú náà yàtà àmọ́kò ilẹ̀ náà ó ń tari sínú náà tó ti pé ọlọ́run ọba fún un ní dúkìá tó so látàrí wípé ọ̀nà tó ń ná dúkìá yìí sí ọ̀nà kan ni tí yọ́ọ́ mọ̀ mu jẹ́ ní iná torí náà dúkìá yìí yọ́ọ́ mọ̀ jẹ́ ní tó ń ná sí mu tari sínú náà ó ní ìtumọ̀ rẹ̀ ọláhùn Naam naam bẹ́ẹ̀ ni naam. naam. naam ìbéèrè tí wọ́n ń béèrè ni pé tí a bá mú ọmọ òrukàn sọ́dọ̀ léyìí tí kìí ṣe mùsùlùmí ó sì kọ̀ láti ṣẹ̀sìn islam kí ni ipò tí ó yẹ kí a kọ sírò ẹni bẹ́ẹ̀ naam tí a bá nírò ẹni báyìí lọ́dọ̀ ẹ̀sìn islam kìí ṣe dandan ni kí èèyàn ó ṣe láìkọ́ra àfìdín ẹ̀tọ́ tí ọmọ òrukàn ní òní gbogbo dáadáa tá a ṣe sí tó náà fi máa jẹ́yàn a gbọ́dọ̀ ṣe sí a ṣe dáadáa sí níwọ̀nba bí agbára wa bá ṣe mọ́ ntí ó mú tó náà fi dá dúró wá rí i pé àfisọ́nà rẹ̀ bóyá yóò kàwé ni yóò kọ́sẹ́ ni yóò ṣòwò ni tó náà fi dá dúró tó bá ti di pé ọlẹ́ dá dúró àtò ìwọ náà lọ́ mọ́ dá dúró torí bí ẹ̀sìn wa ṣe rí ẹ̀sìn Islam ọkọ bẹ́ẹ̀ fún wa nígbà tó wà nílé wa ó láǹfààní àti máa ṣẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n tá a bá rí i pé ṣíṣe rẹ̀ nínú ilé ó lè kó ìparaba wa wàá pàjùlọ lára àwọn ọmọ a lè fún un n'àlà nígbà tó bá sẹ̀sìn rẹ tó bá ti lọ sí ilé ìjọsìn yín lọ mọ̀ ṣe ṣùgbọ́n tó bá wà nínú ilé lásìkò báyìí báyìí báyìí mọ̀ sí àwọn nǹkan báyìí ẹ̀yìn ẹ̀sìn islam ọkọ láti ṣe bẹ́ẹ̀ torí maslaha títí tó náà fi dá dúró tó bá ti dá dúró kó sì máa gbé nígbè rẹ̀ wàláhùtà àlà àlà. اللهم ربنا اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل اللهم الجنة مأوانا ومصيرنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك